والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أركبكم الله وضع الله سبحانه وتعالى عليكم إكلام أن الله وضع قم النبي صلى الله عليه وآله وسلم àti àwọn لي النبي àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà Nabi sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbẹ̀ndà kìyàmà. èrè tí a máa fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ òní òun náà ni Riyadu Salihin èrè tí a fáwa Abu Zakariya Yahya bin Sharaf an rahimahullahu ta'ala tí wọ́n kọ́. باب تياواني باب الإخلاص وإحضار النية في جميع الأعمال والأفعال البارزة والخفية آه أرسل لي حديث إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو حديث يناني أواتيا تعالى إله سبتوا بلا يدي لبرناني أقسام الهجرة أو إيران هجرة أمبه à ń sàlàyé lọ lábẹ́ rẹ̀ kìí ṣe hijira àwọn alkufar apín wọn sí ọ̀nà mẹ́ta tàbí ká sọ pé apín wọn sọ́nà mẹ́rin alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn almushrikun àwọn ọ̀sẹ́bọ àwọn tó jẹ́ sí pé wọn ò ní tírà tí wọ́n ń tẹ̀lé wọn ò dẹ̀ ní tírà kankan tí wọ́n sọ̀kalẹ̀ fún wọn àwọn ìran kan nínú àwọn ẹlẹ́bọ nìyẹn nínú àwọn kèfèrí nìyẹn àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ànàsọ́rọ̀ ànàsọ́rọ̀ àwọn làwọn tó yẹ sí pé wọ́n sọ tírà kalẹ̀ fún tí wọ́n sì ń kílèmù wípé àwọn jọmọlẹ́yìn anábìyàn Isa alayhi salatu salam bó tilẹ̀ já sí pé léyìí báyìí irọ́ pátápátá gbà ní àwọn náà ọ̀ṣẹ́ bọ́ làwọn náà torí àwọn náà wọ́n ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa wọ́n sì ń jọ́sìn fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ṣùgbọ́n nítorí a fáwọn ní tíra làfi máa ń wọn láàrin àwọn ewu wo àwọn oníṣàngóǹsìn àwọn ológun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó yẹ pé wọ́n ń ṣe àwọn ẹ̀sìn míì tó yàtọ̀ fẹ́sìn Islam tó sì yàtọ̀ fẹ́sìn Nasara àtẹ̀sìn Yahud ẹ pé gbogbo àwọn eléyìí àwọn náà lẹ́sìn tí wọ́n sìn wọ́n ní nǹkan tí wọ́n sìn lẹ́yìn Ọlọ́run bá Allah a ò sì fún wọn ní so ìran kan nínú àwọn nìyẹn ìran kejì làwọn annasọ́rọ̀ ìran kẹta ni àwọn alyahud àwọn alyahud náà àwọn ta afúnitira àwọn ta afúnitira làwọn náà àwọn méjèèjì àti nasọ́rọ̀ àwọn náà máa ń pè ní ahlul kitab àwọn tí ọlọ́run bá lọ subhanahu wa ta'ala sọ tírà kalẹ̀ fún tí wọn ò tẹ̀lé tí wọ́n dẹ̀ yí tírà ọlọ́run bá lọ subhanahu wa ta'ala tí wọ́n yí tí wọ́n parẹ́ nínú ẹ̀ eléyìí tí kò bá fẹ́nu wọn mu tí wọ́n kọ sínú ẹ̀ eléyìí tí ó bá fẹ́nu wọn mu tí wọ́n dẹ̀ ń pè ní tírà ọlọ́run bá lọ subhanahu wa ọlọ́run Allah subhanahu wa ta'ala dẹ̀ gbé wọn sí pinnu al-Qur'an al-Karim látara iṣẹ́ burúkú tí wọ́n ṣe yìí tí wọ́n dẹ̀ ń ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala. bákan náà nínú àwọn ìran àwọn kẹfìríta ní oná ni àwọn al-mulhidun al-mulhidun àwọn tí wọn ò gbà pọ́lọ́run Allah subhanahu wa ta'ala ń bẹ wọn ò gbà pọ́lọ́run Allah subhanahu wa ta'ala ń bẹ ìran kan náà àwọn kẹfìrí àwọn yíwá rè wọn bá pera wọn ní mùsùlùmí wọn ò bá dẹ̀ má pera wọn ní mùsùlùmí gbogbo ìran kèfèrí tí bá ń bẹ pátá àwọn wọ̀nyí ọ̀tá Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala ni wọ́n ń ṣe ọ̀tá tíra Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala ni wọ́n ọ̀tá àwọn òjíṣẹ́ Ọlọ́hun Ọba ni wọ́n ọ̀tá gbogbo àwọn al-mu'minun òun ni wọ́n. Naam gbogbo ń tó bá wù kí wọ́n sọra wọn dà gbogbo ntọ́ba wù kí wọ́n pera wọn ọ̀tá ọlọ́wọ́n ọba ni wọ́n ọ̀tá tíra ọlọ́wọ́n ọba àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àti wà nínú ni wọ́n irú àwọn yìí rè kò tọ́ láti ṣèrìn àjò láti ṣe hijrọ́ lọ sí ìlú wọn àyàfi pẹ̀lú àwọn májẹ̀mú mẹ́ta àwọn májẹ̀mú mẹ́ta òun náà ló lè mú wa ló lè sọ́dẹ̀ tọ́ fún wa láti ṣe ìrìn àjò lọ sí ìlú wọn láti ṣe hijrọ́ lọ sí ìlú wọn májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni kó jẹ́ pé ẹni tó fẹ́ ṣe hijira lọ síbẹ̀ kó jẹ́ olùmọ̀ kó jẹ́ onímímọ̀ eléyìí tó jẹ́ sí pé ìmọ̀ tí ó máa fi ti ìrújú dànù nígbà tí àwọn ìrújú àwọn kèfèrí bá ń wá ìmọ̀ tí ó máa fi gbà dànù kó kó wà lọ́dọ̀ ẹ̀ nítorí pé àwọn kèfèrí wọ́n ó máa kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrújú wá láti fi láti fi mú yẹn kúrò lórí ẹ̀sìn islam láti fi mú yẹn kúrò lójú ọ̀nà islam gbogbo àwọn ìrújú ìkọ́jẹ́ pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ láti máa dá àwọn ìrújú yẹn padà ní tó sì fà máa fi ń ṣerú àwọn nǹkan yìí òun náà ni nǹkan méjì náà ni nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n fẹ́ sọ yẹn di kèfèrí nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni pé tán bá ti rí páwọn ò lè àtìwù wọ́n bá ti páwọn ò lè àwọn ò lè rí ọ̀nà àbáyọ lórí pé àwọn sọ̀rọ̀ ẹ̀dí kẹfẹ́ rí nǹkan tó kù ni pé báwo ni òye ẹ̀dẹ́ni tí ó máa ṣe èméjì nínú ẹ̀sìn so méjèèjì ó ti tó wọn eléyìíkéyìí tí wọ́n bá tí wọ́n bá rí ṣe nínú méjèèjì ó ti tẹ́ wọn lọ́rùn so ọ̀nà kíní àtọ̀nà kejì èyí ó jáde kó ní Islam náà ni tí wọ́n bá ti dẹni tí ń ṣe èméjì nípa ìjódodo Islam àbí nípa orígun kan nínú àwọn orígun Islam àbí nípa nǹkan kan nínú àwọn nǹkan tí Islam pè wá lọ síbi ká nígbàgbọ́ ká sì ní ìmọ̀ àmọ̀dájú nípa rẹ̀ téèyàn bá ti ń ṣe èméjì nípa ọdún kan yẹn ìyẹn ti di kèfèrí nìyẹn eléyìí tó sì yé wa òun náà ni pé ọmọ ẹ̀dá ènìyàn tó bá ti lè ṣe èméjì nípa àwọn nǹkan tó jọ́ràn yẹn kó ní ìmọ̀ àmọ̀dájú nípa rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò ní ṣe ntọ́ yẹ kó ṣe má ntọ́ jẹ́ ọ̀ràn yẹn lé lórí kò ní ṣe má torí pé iyèméjì ti wà nínú ọkàn rẹ̀ sí nǹkan yẹn. ká nígbàgbọ́ sí ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ká nígbàgbọ́ sáwọn màláìkà àwọn tíra ọlọ́wọ́n àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n àtọ́jọ́ ìgbòdà kẹyàmà àti kọ́dà ìṣe kádàrá ó jẹ́ eléyìí tó dáa tó ṣẹlẹ̀ sí wa ní àbójẹ́lẹ̀ tó ni ká ìgbàgbọ́ tó dáni lójú tí ó gbọ́dọ̀ sí èméjì ń bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ tẹ́yìn bá tó wá lè ṣe èméjì níbi wá àwọn nǹkan yìí irọ́ níbẹ̀ ti di kẹfẹ́rí nìyẹn sọ àwọn kẹfẹ́rí wọ́n máa mú àwọn iyèméjì àwọn iyèméjì wá wọ́n máa mú wá bá mùsùlùmí ní gbogbo gbà débi pé kódà apá kan nínú àwọn tó jẹ́ olórí wọn ìkan nínú àwọn olórí àwọn kẹfẹ́rí ti sọ rí pé la tuhawilu an tukhriju al-muslimina min dinihim ila dini an-nasara tàbí ká sọ gbogbo wá pé la tuhawilu an tukhriju al-muslima min dinihi ila dini an-nasara walakin yakfi an tushakkikuhu fi dinihi ó ní ẹ má dààmú ara yín ẹ má sọ pé ẹ fẹ́ sọ àwọn mùsùlùmí di kèfèrí ẹ má sọ pé ẹ fẹ́ sọ wọ́n di kírísítẹ́nì la tuhawilu ẹ má gbìyànjú an tukhriju an tukhriju muslima min dinihi ila dini nasara ẹ má gbìyànjú pípẹ́ ẹ fẹ́ mú mùsùlùmí kúrò lórí ẹ̀sìn islam ẹ fẹ́ sọ di nasara ẹ fẹ́ sọ di christian ẹ fẹ́ sọ di nasarani gbìyànjú ẹ̀ walakin yakfi an fi dinihi ṣùgbọ́n ó ti láti fiyèméjì sínú ọkàn rẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ tẹ́ bá ti lè rí ẹ ṣe ẹ gbàgbé pé ẹ fẹ́ sọ mùsùlùmí di christian ẹ gbàgbé yẹn ó lè má rọrùn fún yín láti sọ mùsùlùmí di christian ṣùgbọ́n ẹ kàn gbìyànjú báwo lẹ ti fẹ́ dá iyèméjì lẹ̀ sínú ẹ̀mí rẹ̀ nípa islam wàlákin hawilu an tushakikuhu fi dinihi eléyìí tí wọ́n bá rí ṣe nínú méjèèjì ó ti tó wọn láti sọ ọ̀yàn di kèfèrí láti mú yàn jáde kó lójú ọ̀nà islam. ó ní li annakum idha shakkaktumuhu torí pé tẹ́ ẹ bá ti lè fi iye méjì sínú ọkàn rẹ̀ fi dinihi nípa ẹ̀sìn rẹ̀ tí ń sin islam salabtumuhu din ẹ ti gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀nìyàn ẹ ti bẹ̀sìn rẹ̀ jẹ́ nìyẹn. so tẹ́ bá fi lè fi iye méjì tẹ́ bá fi lè gbìyànjú tọ́lọ̀ ń fún yín pé tẹ́ bá fi lè ju iye méjì sínú ọkàn rẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ ẹ ti bẹ̀sìn ẹ̀jẹ̀ ni ẹ ti gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ni wàhálà káf ó lé lé báyìí ó ti tó ó ti tó fún yàn fẹ́ni tó bá mọ nǹkan tí ń ṣe. antum akhrajtumuhu min hadhihi alhadhira ẹ gbìyànjú jáde kúrò níbi agbo tó wà yẹn agbo ìsìláàmù tó wà yẹn allati fiha al-ghalaba allati fiha al-ghalaba wal-izzatu wal-karamatu wa yakfi tẹ́bá ti lè mú jáde kúrò níbi agbo ìsìláàmù tó wà yẹn ilé tó yẹ sí pé agbára wà ń bẹ iyì wà ń bẹ ilé ti tó amma an tuhawilu an tudkhiluhu fi dini nasara ṣùgbọ́n kí a máa gbìyànjú pé ẹ fẹ́ sọ mùsùlùmí di christian ẹ fẹ́ mú lọ sínú ẹ̀sìn islam so eléyìí báyìí nǹkan tí ó lè má rọrùn fún yín ni eléyìí báyìí nínú nǹkan tí ó yí àwọn kèfèrí tí wọ́n sì ń gbìyànjú ẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni ló ti rẹ̀ ló fi jẹ́ sí pé ẹni tí ó bá travel lọ sílùú wọn ó bọ̀rọ̀ jẹ́ ẹni tó ní ìmọ̀ dáadáa tí ó ma tí ó fi wọn fi mọ̀ yìí tí ó ma fi yanjú gbogbo àwọn ìrújú tó bá ti ń kó wá sọ́dọ̀ rẹ̀ náà eléyìí báyìí nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni kí ó jẹ́ sí pé ẹni yìí kí ó ní ẹ̀sìn dáadáa kẹ́sìn rẹ̀ kó fẹsẹ̀ múlẹ̀ eléyìí tó yẹ sí pé yóò máa dáàbò bò kúrò bí àwọn shibuhat àwọn òrújú tó lè ba ẹ̀sìn jẹ́ máa lọ́wọ́ torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn nǹkan tó lè gbámú láti máa fi dáàbò bora rẹ̀ kó bí àwọn òrújú òun náà lẹ̀sìn rẹ̀ ọmọ tí ẹni tí ò bá wá lẹ́sìn ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ò bá lẹ́sìn èèyàn tí ò bá lẹ́sìn tó bá lọ sílùú àwọn kèfèrí yóò padà tẹ̀rì sínú aburú kúfúrú wọn náà ni nítorí pé yóò rí àwọn ìròyìn ayé àwọn zahratu dunia yóò rí ń bẹ àwọn òdòdó ayé gbogbo àwọn kan téèyàn máa rí tí ó máa ṣèyàn lójú kòkòrò àwọn nǹkan tí ó máa wùyàn yóò ra wọn lé ńláńlá yóò ra wọn oríṣiríṣi àwọn nǹkan ńláńlá tó yẹ sí pé yóò ṣẹlẹ̀ mà àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ mà ó máa rí ń so nítorí ẹ̀ ibẹ̀ yẹn àwọn ṣàhàwátì wà ń bẹ̀ dáadáa àwọn nǹkan tí ó máa ń dùn mẹ́mìí àwọn nǹkan tí ẹ̀mí máa ń fà mọ́ ó wà ń nínú ẹ̀ lọ́tí yóò ra àwọn èèyàn tí ó máa mu ọtí báyìí bí ẹni pé ọlọ́run bá lọ́sùn fáwọn àtàlá ti sọ sílẹ̀ tọ́ ni tí wọ́n sì máa mú bí ẹni wípé nǹkan tó dáa ni wọ́n máa mú tó máa dára sí bí ẹni pé nǹkan kan tó dáa ni tí ó máa wá tí nǹkan ẹ̀mí tiẹ̀ náà máa fà síbẹ̀ yóò máa ra àwọn ọ̀mùtí wọ́n máa ṣe fáàrí láwùjọ so ẹ̀mọ̀ pẹ́lú míì nínú ẹni tó nínú ẹni tó ṣìnà pẹ̀lú ìmúkùmù àwọn òmùtí tó ń bá rìn ni so àwọn ọmọ tán pẹ̀lú àwọn ṣe sí kan tí ó máa fi rò pé ah, àwọn eléyìí ń gbádùn ẹ̀mí ara wọn wọ́n ń gbádùn yọba tó bá tọrí ìbọ̀ tán yóò padà wá rí pé kò sí gbádùn kankan bẹ́ẹ̀ yìí fi àjẹrẹ ni lásán ni ṣùgbọ́n tó bá fi tara bọ̀ kò ní lè kúrò ń bẹ̀ mọ́ torí pé ẹ̀mí rẹ̀ nǹkan yẹn nǹkan yẹn ẹ̀mí ń fẹ́ ẹ̀mí dẹ̀ ń pèpè sí so èyí ó rí inú àwọn nǹkan yẹn tẹ bá dé ìlú àwọn kèfèrí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rà àǹfààní àti ṣe zìnà ẹ̀rà àwọn obìnrin báyìí tó jẹ́ sí pé kódà wọ́n máa pèèyàn kíyàn wá ṣe zìnà tó yìí jẹ́ sí pé ẹ̀wà wà lára wọn tó jẹ́ pé ìwò wọn lásán fitna ló jẹ́ fún yàn wọn ò tún wá ní wọ aṣọ tí yóò bo àṣírí ara wọn aṣọ tó jẹ́ sí pé yóò máa pèèyàn lọ síbi zìnà ni wọ́n wọ̀ àwọn aṣọ tí ò da tí yóò máa pèèyàn lọ síbi zìnà wọ́n dẹ̀ máa tẹ́mtì yẹn gbogbo gbà tó bá rí pé wọ́n fẹ́ mọ ṣìṣìṣì kan tó yàtọ̀ ṣíṣe sí àwọn ọkùnrin táwọn jọba lù sẹ́rí gbogbo àwọn ọkùnrin táwọn jọba lù tán bá wọn ṣẹ̀ránu kò ní fi bẹ́ẹ̀ jẹun lójúmọ́ yìí wọ́ tí wọ́n fẹ́ ba ayé rẹ̀ jẹ́ òun gangan ni wá wọ́n ni wá gbájúmọ́ so irú àwọn nǹkan yẹn àwọn nǹkan tí ó mọ wù yẹn ni bákan náà wàá rà wọn tí ọkùnrin àtọkùnrin ti ń bára wọn láṣepọ̀ tí wọ́n sì jẹ́ sí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó tẹ ayé lẹ̀ fún wọn ìwọ náà wàá rò pé tí wọn náà bá ti darapọ̀ mọ́ irú àwọn ìjọ yìí bóyá wọn ló lówó lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń ṣe gé yẹn olówó náà máa ń jẹ́ bíi bílíọ̀níà bíi mílíọ̀níà wá ti wá rò wípé tí wọn náà bá ti lè join ní gay club wọn náà padà di mílíọ̀níà wá padà di bílíọ̀níà ni bí ẹni pé nǹkan yẹn ni wọ́n fi ń dì wàá dẹ̀ rí tòótọ́ bóyá bí àwọn ọ̀rẹ́ rẹ kan bí àwọn ọ̀rẹ́ rẹ bíi méjì kan tó yẹ pé àwọn náà ti padà dì tòótọ́ tó yẹ pé wọ́n ti padà kówó kan fún wọn nítorí wọ́n fẹ́ bá nǹkan yá mọ́ wọn jẹ́ tí wọ́n náà ti di jẹ́ àgbà tí bọ́bọ́ ti di gé ẹ̀wò nísìnyí owó ti padà lówó lọ́wọ́ torí pé àwọn tí ó máa bá ṣe tí wọ́n jọ máa ṣe nǹkan yẹn àwọn olówó ni wọ́n sì máa fowó yẹn tán gbogbo àwọn nǹkan yẹn ló wà ń bẹ̀ so gbogbo àwọn ìwà burúkú ìwà àbàjẹ́ yìí ló wà ń bẹ̀ so téèyàn bá lọ sílú àwọn kèfèrí tó ṣe hijrọ́ lọ síbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ìpayà ń bẹ lórí ẹ̀ a ní ìpayà lórí ẹ̀ kó má padà lọ bọ́ sínú àwọn ìwà àbàjẹ́ kan nínú àwọn àbàjẹ́ tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala ṣe àyàfi tó bá yẹ pẹ́ nìyẹn tó bá yẹ pé ẹ̀sìn tó ní agbára ó wà lára rẹ̀ tí ó mọ dáàbòbò sòrò ẹni bẹ́ẹ̀ rí òun nìkan ni ó fi lè là ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni làbúdà an yakuna inda insani dinun yahmihi min ash-shahwat ọ̀ràn yẹn ni fún èèyàn kó ní ẹ̀sìn tí ó dáàbòbò kò ń bi àwọn ash-shahwat àwọn wà bàjẹ́ tí ó máa ń wu ẹ̀mí láti ṣe yìí so ibi májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì náà ni a láǹfààní àti dúró sí inshallah al-karim tètò wá di lọ́la nígbà tó yẹ pé tíra yìí náà ni àṣìmọ́tò ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní ọjọ́ ọ̀la náà so a máa tẹ̀síwájú níbi májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn májẹ̀mú tó wà fẹ́ni tí ó bá fẹ́ ṣe hijira lọ sí ìlú àwọn kèfèrí eléyìí tí a ó padà fi rinlẹ̀ fún wa nígbà tá a bá parí òun náà ni pé kíyàn wà ní àwùjọ àwọn mùsùlùmí kíyàn máa gbé nílùú àwọn mùsùlùmí kó sì máa farada gbogbo báyé bá ṣe ṣe bí ẹni nira fún un wàláyé ó lóore fún un ju kó ṣe hijira lọ sílò àwọn kẹfìrí lọ nítorí pé ń wálé ayé ó lóore fún jù lọ tó bá dé ìlú àwọn kẹfìrí ní tó súnmọ́ jù ní kíyàn dídàkúdà ní tó súnmọ́ jù lọ ni because àwọn nǹkan tí yóò máa rí ń àwọn nǹkan tí yóò máa ba ìgbàgbọ́ jẹ́ lára àyàn ni àwọn nǹkan tí yóò máa rí ń bẹ̀ àwọn nǹkan tí yóò máa pèpè sí ìbàjẹ́ ni tùyàn máa rí àwọn záhàrọ̀ ilé ayé ìgan kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ lárúbáwá kódà kí n tún wá sa lẹ́sà jù kí n tún wọnú kí n tún wọnú kí n tún ṣe ní àwọn ọmọ àwọn ọmọ Saudi Arabia tí wọ́n ń lọ sáwọn ìlú àwọn kèfèrí tẹ́ bá mọ nǹkan tí wọ́n lọ ń dánwò kódà ẹlòmíì tó bá ti lè wọnú plane báyìí <laughs> tó ti lè wọnú plane báyìí tó ti pé òun jáde Saudi Arabia báyìí ó sì ní kọ́ọ̀bù dànù nìyẹn yóò sì ní kọ́ọ̀bù yóò sì ìjáàbù yóò wá ku àwọn aṣọ àwọn kèfèrí tó yẹ pé bẹ́ẹ̀ ṣe máa wo gbáyà tẹ́ máa wo gbogbo ara rẹ̀ ń lọ sí Europe nìyẹn ń lọ sí Amẹ́ríkà nìyẹn ṣé báyìí sí ó ń lọ sí Britain nìyẹn ó ń lọ sí àwọn countries wọ̀nyí so yóò wá débẹ̀ yóò máa lọ ṣe ìranù lóbìnrin yóò débẹ̀ lọ́kùnrin yóò lọ máa ṣe ìranù torí pé tẹ bá fẹ́ tẹ bá dé àwọn ìlú àwọn kèfèrí zina rọrùn gan kódà ìwọ tó bá ṣe zina bí ẹni pé òrà ayé wà ní ẹ̀sìn mọ̀ pé àwọn nǹkan yẹn àwọn nǹkan kan tó yẹ pé tẹ́mìyàn bá fi lè dọ̀tí yọ máa pèèyàn lọ síbẹ̀ ní fẹ́lẹ̀fẹ́lẹ̀ náà ọwọ́ ara àwọn kan tó ń ṣe kódà tó fi ń ṣèyàn gàn so àfàìmọ̀ náà ni kíyàn náà má padà bọ́ sínú àbàjẹ́ yẹn àtàwọn àbàjẹ́ mi tó wà ń so ó lóore fún yàn kíyàn wà nínú ìlú àti láwùjọ ibi tí wọ́n ti máa rí ẹ̀sìn yàn ṣe tí tí yàn lọ fi pàdé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala jùkọ́ jẹ́ páyé ní ọ̀fẹ́júmọ́ yàn èèyàn wà níyàn travel lọ sí àwọn ìlú yẹn lọ so abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala àkí ọlọ́run ọba kó mú ẹnì kọ̀ọ̀kan wá dúró kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó ó fẹsẹ̀ wá rinlẹ̀ sísìn nínú ẹ̀sìn Islam ọlájọ́ kan sọ́nà ọba Allah subhanahu wa ta'ala abẹ́lẹ́ ọba kọ́lọ́run kó kéré ayé yìí lójú wa kó rẹ̀ jẹ́ kí al-qiyama kó tóbi lójú wa gbogbo àwọn nǹkan tó máa ń dààmú wa náà ni ayé ayé ayé tó ti ràn mọ́ wa lójú ayé ayé ayé tó wẹ́ pé òun ni wọ́n ń pè wá sí láwùjọ yìí tó bá wo tẹlifíṣàn tó fẹ́ gbìn sí ọlẹ́mì òun náà ni mímọ wálé ayé wíwá ayé máyà tó bá ń gbọ́ rédíò ntí rédíò fẹ́ gbìn sí ọlẹ́mì òun náà ni mímọ wálé ayé máyà kò yé báyìí sìn tó bá ń ka pépà ní tó fẹ́ gbìn sí ọlẹ́mì nìyẹn àwọn èèyàn tẹ́jọ́ ń gbé láwùjọ ìròrí yìí ti ń bẹ lórí wọn táwọn náà fẹ́ pè ọ́ sí ojoojúmọ́ wà sí ayé ayé ayé làwọn èèyàn so kí ni wọ́n ti achieve kí ló ti ṣe kíní kan àwọn èèyàn ti ṣe kíní kan àwọn èèyàn ti ṣe kíní kan àwọn ọmọ alágbájá wọ́n ṣe báyìí àwọn ọmọ tàmẹ̀dùn wọ́n ṣe báyìí gbogbo àwọn lágbájá ṣe báyìí àwọn làtàmẹ̀dù ń ṣe báyìí yẹn wọ́n fi ń pè yàn lọ síbi kíyàn náà kíyàn náà kíyàn náà máa gbájú máyé ni so kódà àwọn mọ̀sáájì dù wa lónìí àwọn mọ̀sáájì wa náà ti di pé n táwọn náà ń pè àwọn èèyàn sí ayé ayé ayé abẹ́ ẹ̀kọ́ ni so ayé ibi tó yẹ pé ó yẹ kí ó máa darí àwọn èèyàn lọ síbi ìpè àwọn èèyàn lọ síbi ẹ̀sìn kó máa darí àwọn èèyàn lọ síbi alkiyama so ayé lókùtà àwọn náà ń pèpè sí bóyá nítorí pé àwọn olórí àwọn mọ̀sájìrì fẹ́ máa jàǹfààní àwọn èèyàn tó ń pè síbi ayé yẹn pé nígbà tá a bá pè yín síbẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí máa wá ẹ padà rántí àwa tí ajá bá fún yín náà á sì máa rí gbà lọ́wọ́ yín táwa náà máa fi ṣègbésí ayé wa ẹlòmíì nínú àwọn olórí àwọn ìjọ ẹlòmíì nínú àwọn olórí àwọn ẹ̀sìn láwùjọ wa yìí ó dìdí ń re àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ lọ síbi ibẹ̀ yẹn nítorí pé fẹ́ lò wọ́n fáǹfààní ara rẹ̀ torí pé fẹ́ lò wọ́n fẹ́ máa jàǹfààní wọn ó ti rò pé tóun bá ríro àwọn báyìí tóun bá ríru àwọn báyìí tóun bá ríru àwọn báyìí nínú àwọn tọ́jú ọmọ lẹ́yìn òun tó sì ń gbọ́rọ̀ sóhun lẹ́nu gbà tóun bá fẹ́ jàǹfààní wọn yóò rọrùn fóun láti jàǹfààní wọn wọ́n sì máa ṣiṣẹ́ wọ́n sì máa fi kíní òun wọ́n máa fi wọ́n máa fi sìn òun tí yóò máa pa àwọn èèyàn lọ síbẹ̀ tó yé báyìí sì so eléyìí báyìí rèé nínú àwọn wàhálà tí ń bẹ láwùjọ wa yìí ni abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kódà kún kí ó ṣe àlékún àgbọ́yẹ̀sì Islam ẹnì kọ̀ọ̀kan wa ọlá àjọkàn sọ́nà bá subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka أسأل الله إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام pẹ̀lú àwọn fìtínà tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí láàrin amẹ́ríkà àti iran ibi tó bá ti wá ń sọ pé amẹ́ríkà ìtúwọ̀n ṣe kò ṣé ó sọ pé ìyẹn ti mọ̀ pé iran pẹ̀lú àwọn ṣíà rẹ̀ kéèyàn lè máa fẹ́ dífẹ́ǹdì wọn àkọ́kọ́ lè jẹ́ tọ́tún tó ń ṣẹlẹ̀ ní àìpẹ́ rẹ̀ gbé àwọn kankan lọ Saudi Arabia wọ́n lọ ja box níbẹ̀ wọ́n tún lọ gbá bọ́ọ̀lù níbẹ̀ kan tún gbá lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ilé ṣé kò tó kéèyàn máa lánàá Saudi pé kí nǹkan báyìí bá wọlé tó wọlé tó wọlé tí kò ní máa kó ìpalára bá ẹ̀sìn ìjọba pàápàá ní Saudi gbogbo ìgbésí aláwọ̀kọ́ nípa àsìkò oorun èmi náà ń mú ń ṣàkíyèsí pé ọ̀nàpọ̀ òjì fẹ́ máa wálẹ̀ dẹ́dẹ̀díẹ̀ so pẹ̀lú ìmọ̀ràn tẹ́ bá mú wáyìí bóyá kí a mọ̀ ká sì gbé síbi five minutes to náà báyìí ìtàbá torí pé àsìkò lè wálẹ̀ díẹ̀ sí torí ilẹ̀ tí ń tètè mọ́ ń sìn ṣùgbọ́n ká gbé sí five minutes to six láti ọ̀la lọ so Nam, bí ten minutes to àbí ìyẹn náà wà òkè mí kàwọn kó bí ara gbé sí five minutes to náà àti kan padà lè sún sí ten minutes to àti tá a bá gbé síbẹ̀ yẹn náà so ṣé ten minutes to láwa fara mọ́ sí àbí mú five minutes to àbí mú five minutes to àtúnyẹ̀sì lè wálẹ̀ sí tá a bá rí pé so ká mú five minutes to ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ìbéèrè òun náà ni wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin Amẹ́ríkà àti Iran wàhálà tó gbóná gidi gan ni nítorí pé Amẹ́ríkà pa general ọ̀gágun Iran kan tí Iran gbára lé gan Qasim Suleimani so Qasim Suleimani alágbára gidi ni tó yẹ pé Iran gbára lé gan Iran bẹ́ẹ̀ ti lò fún ọ̀pọ̀lọpọ̀ aburú wọ́n ti lò ọ̀pọ̀lọpọ̀ aburú àkódà ibi tí wọ́n lò dé wọ́n lò ní Syria gan wọ́n tún lò láwọn ìlú mi kódà lódìdí ọjọ́ kan àwọn ọmọ kéèké tí Qasim Suleimani àtàwọn yòókù rẹ̀ dú tí wọ́n dú láàyè ọkọjá tààtì láwọn ọmọ kéèké Qasim Suleimani bàbá ńlá aláburú ni ṣíì gidi ni so ọwọ́ amẹ́ríkà wà tẹ̀ amẹ́ríkà pa so àtìgbà tí amẹ́ríkà ti pa Qasim Soleimani báyìí wàhálà tó ní agbára ti bẹ̀rẹ̀ láàrin amẹ́ríkà àti Iran àwọn méjèèjì alágbára sí wọn so ó lágbára gan débi pé ẹ̀rú wà wípé ṣé kíní ìgbẹ̀rẹ̀ sí kò ní fa third world war báyìí nítorí lágbára dé pé ṣé kò ní fa ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta torí pé Iran ń lérí wípé àwọn ó gbẹ̀san lára Amẹ́ríkà lórí Qasim Soleimani tí wọ́n pa Amẹ́ríkà náà dẹ̀ ń lérí pé tó bá fi lè gbé ìgbésẹ̀ kan ní táwọn fi dá wọn lóhùn rí dẹrùn bẹ́ẹ̀ ni Israel náà ń lérí sí Iran bẹ́ẹ̀ ni àwọn countries míì náà àwọn náà lérí kódà Iran ti sọ fún Amẹ́ríkà pé ká withdraw àwọn ọmọ ogun wọn kù ní Iraq báyìí lórí ẹ̀ Iraq náà fararọ báyìí yàrá kiri ò fara rọ so ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó sànù wa náà ìbéèrè tó wà lábẹ́rẹ̀ ni pé ṣé èèyàn lè bá wọn dá sí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ṣẹ̀rí ọlọ́run Allah subhanahu wa ta'ala dé àwọn méjèèjì síra wọn ni àti Iran ni o àti Amẹ́ríkà ni o ọlọ́run bá dé wọn síra wọn ni ọ̀rọ̀ wọn ní táwa lè mọ́kìf táwa lè dúró lórí ẹ̀ kò ní mọ́kìf bíi Rome àti Faris lásìkò àwọn sọ̀hábà táwọn méjèèjì tí ìjà dú wọn tíjà ṣẹlẹ̀ láàrin wọn eléyìí táwọn wò ní èwo ni wá èwo ni aqrabu ta'ifa sí Islam èwo ni nínú àwọn méjèèjì èwo ló súnmọ́ Islam jù nínú Amẹ́ríkà àti Iran èwo sì ni aburú rẹ̀ kéré lórí mùsùlùmí jù èwo laburú rẹ̀ lágbára lórí mùsùlùmí jù tí máa bí yín lè sìn nínú amẹ́ríkà àti iran ta ló dangerous lórí islam jù hmm, àwọn ọmọ ẹ̀yìn láwọn méjèèjì ọ̀pọ̀lẹ̀ jẹ́ àwọn méjèèjì ẹ gbọ́dọ̀ mú kan àwọn méjèèjì náà ni wọ́n láburú lórí islam ṣùgbọ́n wo láburú rẹ̀ pọ̀ jù lórí islam ẹ̀yìn mọ́bí ẹ́ iran ni amẹ́ríkà ni ojú tó nísbí ni ìhà tí ó ń kálukú kọ sí àtójú tó ń kálukú fi ń wo ni ṣùgbọ́n ẹni tó sọ pé yẹra nìní ló correct yẹra nìní aburú isla aburú àti wàhálà Iran lórí mùsùlùmí àti Islam lágbára ju ti Saudi Arabia àti ju Amẹ́ríkà lọ àwọn méjèèjì ọ̀tá Islam tó fojú hàn níwọ̀n o ọ̀tá Islam tó fojú hàn níwọ̀n bẹ́ẹ̀ ṣe rí Iran bẹ́ẹ̀ ṣe ń wò yẹn wàhálà wọn lórí mùsùlùmí ní agbára ju ti ti Amẹ́ríkà lọ pàápàá jùlọ al ṣe ti yé báyìí so ó ní agbára gidi gan àìmọye ìgbà ní ìránì ti attempt láti láti bọ́ǹbù mọ́kà ní àsìkò hajj amẹ́ríkà wà attempt rí àìmọye ìgbà ní ìránì ti lọ da hajj rú tán ti lọ gún àwọn èèyàn kíní kan ṣẹlẹ̀ bí ọdún bíi mélòó kan sẹ́yìn tán pè stampede kan ṣẹlẹ̀ ní ìránì ló fà ìránì àìmọye explosion kan ṣẹlẹ̀ ní Saudi bóyá bí ọdún mẹ́rin ní hajj tó ṣẹlẹ̀ ní tàmí ẹ̀ Iran ni eh, àìmọye ìgbà tí wọ́n ti ká àwọn explosive mọ́ àwọn ọmọ Iran lọ́wọ́ tán kí wọ́n Saudi lásìkò hajj láwọn explosive tó yẹ pé èèyàn tó lè pa àti tó lè bàjẹ́ kéṣe kékeré so a. Uh, èmi rí ìran sí àtàwọn méjèèjì kọ́ lọ́n dẹ wọ́n síra wọn ṣẹ̀ṣọ́ lọ́sà ń ṣe so àmọ́ àdúrà táwọn ọmọ ṣe ni pé ó jẹ́ amẹ́ríkà láburú rẹ̀ pọ̀ jù lórí ìsìláàmù ni ò torí bẹ́mi ṣe sọ yìí ó lè jẹ́ pẹ̀lú míì bẹ́ẹ̀ amẹ́ríkà ni wọ́n sọ pé àbẹ́yà ah, òwòye síbi òwòye síbi ètò ìmọ̀ ni pé eléyìí tí ọlọ́run bá lè lábá rí pàbùrù rẹ̀ pọ̀ jù lórí àwa mùsùlùmí lórí islam ní kọ́lọ́run Allah subhanahu wa ta'ala jẹ́ kọ́wọ́ dùn. ọlọ́run mọ́ sì jẹ́ kọ́ kọjá àwọn méjèèjì àwọn tí ó bá tún jọ ìwọn kó tún jẹ́ àwọn ọ̀tá islam bíi tiwọn kẹ́ para wọn dáadáa èè kọ́lọ́n sáà máa jẹ́ kọ́ àfẹ́kà wa ṣùgbọ́n àwọn nǹkan òun lọ́nà kan sí kejì ṣe máa àfẹ́kà torí pé báyìí nísìnyí iye kó ti wọ́n lágbàáyé báyìí kó ti wọ́n lágbàáyé báyìí nítorí pé Iran nínú àwọn kọ́ńtírì tó jẹ́ sí pé wọ́n lépo gan ni tó ìjẹ́ sí pé in tó bá àfẹ́kà epo Iran Iraq àtàwọn gọ́ọ̀fù yẹn yóò àfẹ́kà epo lágbàáyé torí pé àwọn non control market epo lágbàáyé sẹ́n pé ọ̀rọ̀ epo títà ọ̀rọ̀ ọjà àgbáyé ni ṣèdébi pé president wa gan láwọn níbi last week sẹ́fáwọn náà ni minister petroleum ni president wa so wọ́n ṣe meeting kan pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n wà concerned lórí ọ̀rọ̀ epo nígbà tí wọ́n pa Qasim Suleiman tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ sí epo ti bẹ̀rẹ̀ sí mọ́ wọn so gbogbo òní ò ṣe ní affect yìí yóò ní ṣe ní affect wa. síbẹ̀ àbẹ̀ lọ́ba Allah subhanahu wa ta'ala kó dàkún kí kọ́lọ̀n ṣe dáadáa fún wa kí fara ní wa gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọ̀tá islam pátá àbẹ̀ lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kó bá mú wọn ọlọ́run kó dẹ fi Saudi lọ́wọ́lọ́wọ́ báyìí àbí tó ti ṣẹlẹ̀ sí ẹ̀yìn pé wọ́n ń gbé àwọn ìbàjẹ́ kan lọ síbẹ̀ nínú ìbàjẹ́ tó ń gbé lọ síbẹ̀ ni boxing wà so uh, boxing kan bẹ tí wọ́n lọ jà ní Saudi ní àìpẹ́ yìí gbogbo aláṣùmọ̀ pé boxing Islam tako nítorí pé boxing ò ní nǹkankan ìjà boxing ò ní nǹkankan tó fẹ́ jà ojú ẹ̀ ló fẹ́ gbá ojú gẹ́gẹ́ náà wọ́n fẹ́ gbà so tánàbí sallallahu alaihi wasallam sọ pé idha qatala ahadukum akhahu falyajtanibil wajha fa inna Allaha khalaqa Adama ala suratihi tẹ́bá ń bọ́ mọ̀ ya yín jà ẹ sọ́ra fún ojú ìwọ ní kíyàn gbáyàn ní tó bá ti ní torí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala ó dá ànábì adam lórí àwòrán rẹ̀ so nítorí ẹ̀ boxing jíjà haramu ni àyàfi tó bá jẹ́ sí pé èèyàn ní gbára èèyàn lójú ìdí boxing sí máa ń gbá ni ẹni tó bá mọ̀ ìjà boxing ibi pọ́ǹtì gan ni ẹ̀ ojú orí ni orí ojú pápá jùlọ ibi jọ yìí tí ẹ̀sẹ̀ bá mú yẹn bẹ́ẹ̀ èèyàn lè ní concussion concussion yẹn àìsàn àìsàn brain àìmọye àwọn boxers tó ti kú látara so kọ́lọ̀ ń kó sànù wa ìwà àbàjẹ́ tuntun wá wà níbi ìjà boxing ṣe kékeré kò sí àwùjọ bí sẹ́sìn ìjà boxing tí ìpìlá tó ti ṣẹlẹ̀ kíní kan tí wọ́n ń bẹ ṣùgbọ́n ọlọ́ọ̀bà Allah subhanahu padà Saudi ó padà sàánù Saudi wọ́n rí yẹn ṣe òun ni àwọn ọmọbìnrin kan tí wọ́n ń pè ní boxing eh, lady àbí kíní kan òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ wá báyìí tí ó wọ pátá àti kọ́mú lásán ní ọwọ́ tí wọ́n bá tún ti ja ráǹdì kan tán tó bá fẹ́ bọ́ sí ráǹdì mi òun yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn gbá wọn wọn nígbà tí wọ́n gbé kinní ẹ̀rọ sí Saudi Saudi wọ́n bá nìyẹn so bákan náà bẹ́ẹ̀ bọ́ọ̀lù wọ́n ń gbé lọ sí Saudi níbi àwọn ẹnìjọ́ mẹ́ta yìí so àtàwọn olórin àti gbogbo ẹ̀ nǹkan yẹn kò ń ṣe nǹkan tó kan àwa ń bí báyìí ẹ̀mọ̀gá tó fi ní kò sí nǹkan tó kan wà ní pé bó ṣe wù ká wulẹ̀ ká dààmú ara wa tó gbogbo ń tà ń sọ ìsọkọjá ṣèjọba Saudi gbọ́ àwọn tí wọ́n sì wà ní Saudi tó jáwọn àfáàsùn náà wọ́n rí gbogbo ń tà rí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ méjì ni alákọ̀ọ́kọ́ àwọn tó súnmọ́ ìjọba nu wọn wọ́n ń pè ìjọba sákìyèsí lórí àwọn ìwà yẹn bákan náà àwọn àfáà ń takò kínní yẹn ní gbangba ní ọ̀nà tí yẹn lè gbà takò ọ̀nà wo ni yẹn lè gbà takò ẹ lè takò zina ní gbangba zina ò da áyà rí hadith rí ìkìláàtò yẹn lè takò boxing yẹn lè takò gbangba àbí bọ́ọ̀lù gan pàápàá yẹn lè takò gbangba àdúgbò àwọn àbàjẹ́ tó rọ̀ mọ́ àtàwọn nǹkan míì ṣàrí àgbà pé èyàn lè takò nǹkan ẹni ọgbà kódà kó jẹ́ pé lórí ń ṣe ṣùgbọ́n ẹ̀ lè takò lórí gbangba ìyàtọ̀ ń bẹ láàrin kí n sọ pé zìí ní ò dáa ìyàtọ̀ ń bẹ láàrin kí n sọ pé nǹkan báyìí nǹkan báyìí nínú àbájẹ́ ò dáa ẹ̀ríre ẹ̀ríre so kí àwọn èèyàn àtẹni tí ń ṣe nínú àwọn ìjọba ní o àtàwọn ọmọ ìlú tó ń ṣe o kán lè sá fún àwọn afáàn ṣe ẹ̀ dáadáa tá a sì ní mà nípa rẹ̀ bí wọ́n ṣe bákan náà eléyìí tó bá wá jẹ́ sí pé ká lọ ṣe nasiha fún ìjọba tó pé ìjọba fi àyè gba àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n ń ṣe yẹn náà ṣe yé báyìí sí ẹni táwa kan bẹ̀rẹ̀ náà bá Allah subhanahu wa ta'ala ni pé gbogbo ilé ètò ìṣẹ̀lẹ̀ yẹn kọ́lọ̀ mọ́jì ó lékún mọ́ so kọ́lọ̀ sì jẹ́ kí ìgbìyànjú àwọn àfà kó lápá so tẹ́rí gbogbo àwọn wàhálà àti àwọn ìfọ́ànù dálẹ̀ lọ́wọ́ mi àtàkì gọ́ọ̀mẹ́ntì tó fẹ́ fi yẹn gbé ìkórìíra ìjọba Saudi sí ń lẹ́mìí ìlànà àwọn oníbídà nìyẹn anabi sallallahu alaihi wasallam kò yà pé tá a bá rí táwọn olórí bá ń ṣe aburú gan àríkún wọn ṣe aburú man ra'a min amirihi shay'an yakra'uhu falyasbir ẹni tó bá rí olórí rẹ̀ tó ń ṣe nǹkan kan tó kórìíra tí ọkàn kọ̀ tí ìṣẹ̀rí ọ̀fẹ́ kí lànà bí ní ká ṣe ká ṣe sùúrù àti rí pé wọ́n ṣe àbí ká sùúrù ni so ẹ̀kọ́ kan nìyẹn anabi man arada an yansaha li dhi sultan fala ẹni tó bá fẹ́ ṣe wáàsí fún àwọn olórí kó má ṣe ní gbangba walakin yakhlu bihi anábì sallallahu alaihi wasallam ní kó mú lọ kọ̀kọ̀ fa in qabila tó bá gbà lọ́wọ́ rẹ̀ alhamdulillah ìtàn fẹ́rẹ̀ ni wa illa tí ò bá wá gbà faqad adda alladhi alayhi anábì sallallahu alaihi wasallam ní in tó jọ́rọ̀ yẹn lórí tí òun ti ṣe so anábì sallallahu alaihi báwo ṣe báwọn olórí lò nígbà bá rí tí wọ́n bá ń ṣe tí ò dá ìyẹn ò túmọ̀ sí pé ká má gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ ìyẹn ò sì sí pé ká má àtàkì wọn ní gbangba ṣe báyìí sì so ilé yìí nílànà alùsùnà tó jẹ máa so tó fi jẹ́ sí pé káwa mọ ké láti òní dọ̀la lọ àwọn náà wọ́n kàn padà di nǹkan táwọn èso àwọn ìṣẹ̀lẹ̀ àwọn náà padà mọ́ ṣe ń bì á kàn máa tako gọ́ọ̀mẹ̀ntì Saudi nígbà tí ó fi jẹ́ sí pé ọ̀nà tá ń gbà àtakò yẹn kì í sọ̀nà tó bá ìsìlámù mu tí n bá fẹ́ tí n bá mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì Saudi ṣe nǹkan tí n bá ní kápá láti lọ bá wọn kí n ṣe nà sí hàn fún wọn kódà mú ìjọba Nàìjíríà mú lè lọ tí n bá ní kápá tó máa yẹ pé mo bá nírú àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo ní nígbà tí n ti wá nìyẹn dandan ni pé ká gbìyànjú ká dákẹ́ lórí ẹ̀ nítawọn kan máa ṣe ni pé ìwà àbàjẹ́ yẹn àwòtakò ní gbangba ṣẹ̀ṣẹ̀ ní Saudi Arabia ni o àbáwà níbòmí ni o irú àwọn nǹkan yẹn báyìí sọ pé boxing ò dá ni kò dẹ̀ sí nǹkan kan kò dẹ̀ yóò ní sẹ́nukù láti sọ pé boxing ò da yóò ní sẹ́nukù láti sọ pé orin ò da yóò ní sẹ́nukù láti sọ pé ìsìláàpù ò da yóò ní sẹ́nukù láti sọ pé àwọn bọ́ọ̀lù tó ń gbà kò da ọ̀tọ̀ ni pé bọ́ọ̀lù ọ̀dà kọ́ mọ̀ ń sọ àwọn bọ́ọ̀lù tó ń gbà wọ́n ẹ ti mú pé ọ̀tọ̀ ni pé mi àti yín nìsí a fi bọ́ọ̀lù ṣeré ìdárayá àwa gbé bọ́ọ̀lù kalẹ̀ àwa gbogbo àwọn ìwà àjàgbẹ̀rẹ̀gbà tí mẹ́mẹ́ àyọkù èmi àti yín wà rè àwa ń gbá bọ́ọ̀lù síra wa àwa ń gbá bọ́ọ̀lù káàkiri nígbà táwa gbá bí ìṣẹ́jú márùn-ún bíi ọgbọ̀n tẹ́jú bí wákàtí kan tẹ̀pá làágùn gbogbo egun le à ń fi hun exercise ni so gbogbo ìtẹ́ ojì kàǹdì tẹ́yàn bá ti gbárù ẹ̀rí láàrin ọjọ́ mẹ́ta kò ní lè dìde lẹ̀ <laughs> so ẹ̀ yóò ń kọ́ la sọ pé kò dáa ṣùgbọ́n ilé ìtàn gbá káàkiri yẹn eléyìí ò dáa ṣùgbọ́n àwọn nǹkan yẹn so àwọn nǹkan tí a ń láti ta ń láti mọ níwọ̀n bá àsìkò sókí òun náà nìyẹn Allahu a'lam subhanaka sáàmì